oṣù oṣù ramadan kìnnú mi olùmẹ́la ìwọ̀dún fourteen thirty seven oṣù yẹnihu june lọ́lùmẹ́gbẹ̀lẹ̀ ìwọ̀dún two thousand and sixteen karatuwa ìyí ni àdébì aya aṣálẹ̀pé aya kí ọgbọ̀n mẹ́ta ní ọ mẹ́ta aya sixty three. في سورة البقرة بقول الله تبارك وتعالى تأكوا كنه أريا كنت غلقا إذا أخذنا ميثاقهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاقكم وَرَفَعْنَا فوقكم الطور خذوا ما آتيناكم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون حمي بني إسرائيل òun aláwọ̀ tẹ ara ọ̀yà ṣùmárìá alikóòlù ṣe fáma inú ìmẹ̀ríà wọ ìdá àpọ́dínà mi dákọ̀kọ̀ pẹ̀lẹ́ àdíkò kàwọ́lé alikóòlù fáma àṣà alikóòlù fáma ọ̀rọ̀ fáànà kò kọ́kùnmọ̀ kúrò taka àwọn ọmọ wọ́dù àmúnumẹ́wò yí àtàtẹ́ balikóòlù kan yóò ti bá rẹ̀ akoko alikowri kọjọ ti kpama ṣalikowri imani kuma mẹ́rin kọmọjọ kuma mọjọ ndoka kuma nìkí ṣalibọ́ àmọ́ntọ́jọ́ ọjọ́ ṣalikowri lẹ́kpama ti ní ṣẹ́kùnmẹ́ jẹ́kùnmẹ́ lẹ́bọ́ àlàbalẹ̀ taka amúwòdù bójì mẹ́tẹ́ ojú àwọn dume yawo so wo tu umojo ala otuna te dunya te ojima bụ bin abbas ni odu kame odu kemwe mani ki huye ngani ba maro ki tu odu kemwe nda huye na igbe awu o nchi ti shoba mo we kete amu ogele ma do sogi yẹni tuuru se hàn kàn sini ẹgbẹ bí nàbà kún kàdé yóò wọn yóò mú owó ilẹ̀ kùmà dọ̀ wọ́ tuuru nínú yà tẹ ojú ma ẹbá ti aka ẹbí kúrọ́pù àrà ọ̀fàrà one seventy one ìyílẹ̀ ọ̀rọ̀ méjì yọ mẹ́ta àbọ̀kọ́ àná yẹni wọ́n id nẹ̀tà kó jábà nà kọ̀ọ̀kọ́ ẹ̀ mẹ́rìá ẹ̀bà kà náà tẹ ojú ma kà á nà rúdúlà lábẹ́ nà kí agàlùgà àmàdọ́ ẹ̀kọ́ ọmbrẹ́là àdúnnàmójí ma ọmbrẹ́là màdógó yí máa olùbọ́ tọ́ka ní máa tẹ́gẹ̀ ẹ̀lẹ́kọ́ wọ̀gọ́nù àgbẹ̀lẹ̀ máa kà ọmọ anàhùwá ti òbí yóò kí ní owó gidẹ́ anya gúrọ́bù máa ẹ̀kì eh, ibi máa kà ọmọ ìbàlẹ̀ aláwọ̀tàlá ka eh, واذكروا ما فيه كما شريعه كده كما لبو لعلكم تتقون شن كده لبا تكم انه كويو ان كويو كان وا ابي سوره الاعراف ده ايه 171 تو abojo alikori ti ba ma ga kini oya metepe torukume ti sujeda torukume ti alebo ojo kama ni amma kolai ba falamma abawa yasjudu amma ma no je kuma ruji kale da ni amara Allahu al-jabala an yaqa alaihim takojo akini oya ya gide kidate ma je kim kini gulo mama makijuru gide fanadaru ilayhi wa qad bashiru ogale makijuru ma na guwo uwo sini gulo mama shini gulob mama abu shini gulob mama kulungi bi munya mama bi munya wo shini bele abu mama male akini alabe bi sabiri oda ki demu shini kumu yiho amuli ki demu inki mu gulob pa bumi mama ama shini likengi akwati abu mama wo wo abu mama obodu makokushaka mamoyika kana ngojo fusakotu sujada mamoyika kana ngojo ojo ajinito alikuwa ni chinga chipameni akikudu ma atina kumbikuwa megonyu enka dungume megonyu kukwani pamulumoji ojo akoya ukida tememegu megonyu tagada kadume megonyu kukwayo turukumechini lisikolomechini lebaba jemada atenuwa kulomema واذكروا ما فيه مكم النفاق مكبتك دوجو النفاق لعلكم تتقون تركي يكم الكريم قوة نعم ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين

ورحمته كي عدل مجموم يكون شر ما يبا لكنت من الخاسرين ايه ما ايه ما تشوف ما دين يقولون ترى الكل كده يقولوا وجماعه مجي كورما ان دوما في كنا مشين اما تشوف ما ده معي اما وجون نجوم من ما دون تبع يا الله تمنا ما دون تبع يجلوا عليهم ولقد علمتم ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم فقلنا لهم كونوا قردة خاسئين ولقد علمتم أما جدي ملغا سيما با أما مي يهود والله يقولوا كوجا كاكوي بيج ما قال بيج إليه بوبا بنتلا الله ọ̀làmà pàdó lè wùn dání àmì ọ̀làmà ń tòṣì àdé wùn dání àmì ẹ̀wúrù ọ̀lẹ́ máa ń ọjọ́ àkàdá òṣìbí ìyá níbi musa àlẹ́yìn sẹ́lá ìgbélé ìgbélé àmì ẹ̀bẹ̀ni israel ọjọ́ àti mẹ̀ṣí mà bá alẹ́dínà àtẹ́dẹ̀ omi ń kùn fi sẹ́bẹ̀tì wọ́nà dábà ojí ọ̀là ọjí sáté aláwọ̀ká wà tí ni ma ti pẹ ya ọjọ́ sáté ní ma ẹja pa ọjọ́ sáté àbúlẹ̀ ọ̀làkọjọ́ ka ọgbọ́ ma mẹ́mà àbẹ̀kúmẹ́nùmà wọn náà bá ní israẹ́lá mẹ́nùmà ọ̀làlẹ́ àbẹ̀kúmẹ́nùmà ọ̀làlẹ́ alọ́tẹ́ ọmọ ọ̀làlẹ́dẹ̀ túnmá abọ́jọ́ àkàyé ma màmà àtẹ̀bí àgbìní màáríà àtẹ̀bí àkú màáríà ọ̀nà rẹ̀ àbíkùnmá ọtụtụ yìí aláwọ̀ tùbárẹ́kà ọ́ta alámọ́ọ̀lẹ̀ ẹjádú ìmúdùsàájú máa ń ọjọ́ àkùnmà lẹ́nu ọjí lẹ́nà ẹja rẹ̀ máa wà ọjí ka máa wá jí ọjí lẹ́nà ẹja máa gbéjá wá ní Allah tabaraka wa ta'ala yani wa alhum 'an al-qaryati allati kanat hadirat al-bahr was'alhum إذ يعجون في السبت إذ تأتيهم إذ تأتيهم حيتانهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون ويوم لا يثبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون ọ̀nà ìgbìmọ̀ àgbàgidẹ́ ìṣọ́máyọ̀ àgbàgidẹ́ kìdébì sórọ́tùlà àárọ̀ àyà ìdìlé yọ́bọ̀ mẹ́ta yẹ́họ́ mẹ́ta aláwọ̀dá aláàdínní ẹtùmá ìní ni ó yí ìbé fi wókà ìfì gbogbo lọ́nà ìgbè àmàkójí quran alimálẹ̀ tafsir máyì ojí ni ma máyì ni ní ìfì wókù mákàkidọ́mọ̀ sí ìfì wò àlẹ́ ìfì wò àyílà agbade mede na kpa ikpo tu ọmọnu ebe olede tọ ibnu kathir yeki ca bukara tu ma kiri kira ibnu kathir ye ni ebe o ayila hɔ ɛni yeki ca bukara tu kuma dɔ ka ki kira ibnu kathir yi ohun tu yuji ŋi ma le mi ki ŋo kili ta fi qur'an kuma ibnu kathir yi da tɔ a bi ibnu kathir yi lele mi jima na yi o kɛ kuma ti alimufasiru. ẹ̀kejì máa ti alkari ẹ̀lẹ́kọ́ tó yẹ́ ni ha bí fi wò àìlẹ́tò àmà ọjọ́ àkàrẹ̀ ágọ́rẹ́tẹ̀lẹ̀ báyìí ihò máa ṣe òkìdánilẹ̀ ajé ihò máa ṣe òkìdánilẹ̀ ajé láti jẹ́ mọ́nù gbogbo máa ẹgbàdó máa jẹ́ tájí ọmọlẹ̀ àmà pẹja máa ṣe má ṣe àṣẹ ẹja dídí mi ẹja lẹ́màá pa òun kí ṣe the major source of their own economy òbí ma kùmá tí ó yílé kùmá nọkọ́ ṣe ẹja lẹ́pa ibi àdúnà fi sẹ́bìtì ohun ma yá mọ́ ọ̀nà ọjọ́ gbódábà ọjọ́ sáti ojú ọ̀la ọjọ́ sáti lẹ́mọ̀ mọ́nà ọjọ́ gbódábà ìta àti him hìta lómi ọmọ sẹ́bìtì him ṣùrán àmẹ́já ma wá ń má ọjọ́ sáti ṣùrán ẹni tí ma wá ní ti yí ẹ̀yà jí ní ti ìta ní màtánú yóò yọ yìí má yí omi ọjọ́ sáti ní ẹjàkà ní ìdọ́ ọdá akẹ́ mẹ́jà ọgbẹ́lẹ̀ àwòyọ wòyá ajígbó ṣẹ́gbẹ̀mílọ́gí sáti sàmẹ́jà jamáyà wọ̀yọ́ màlá ẹ̀sùlítúnà ọjọ́ èkè máa ṣọ́jí sáti ní látàtì máa ṣa ẹjà àṣà dùbọ̀gbẹ́ni látàlẹ́jà yíyọ ẹ̀lúgbó aláwọ̀ká máa kọ́ ojú ọ̀tá ti kọ́ ló ìbí kété mẹ́sì mẹ́ra rẹ̀ ní ojú ilẹ̀ ẹnẹ̀dú kí yíó kú ní ẹdú kí àyà yìí képe ẹja ní báyìtọ̀ ojú ọ̀tá ti gẹ́dẹ́ kọ́ bí akàkà máa ya kọjá ní gẹ́dẹ́ kí mú àrọ̀ ọjọ́ kété kà máa rọ̀ ojú ilẹ̀ tó ẹja àṣàdùn ma e, le yóò fi gaji maka bẹ ẹyà yọ ẹjàkà yà tíga tí a ń takẹ̀ mẹ́jà eré rẹ̀ rẹ̀ kó yá yí tàbí yálẹ̀ ẹ̀rù tí a gbà ọjọ́ àfihàn ẹ̀rù kẹta ẹ̀ka dàbí lóko abá àtàjẹ́ mọ́mà ẹ̀rẹ́ mọ́ abá mọ́ turuka kánú yẹ بمعنى بفتحهم عن طاعة الله وخروجهم عنها ويجيكم معكم وقاو جوتنا توقع يكام توقع ẹlùkún tọ́lá alẹ́bí sọ́lọ́lá alẹ́sọ́lọ́mà déwù fìdí kìtà tẹ́ngàmà al'umma ń kúfẹ́ àdídà búhù rẹ̀rọ̀ aláwọ̀dá aláàrùn agini látàrítẹ́kì bú martaka bá tẹ̀lé hù ẹ̀wọ̀n ọlá alẹ́kàmí ẹ̀hùrù ṣe takẹ́wé kọjọ́ du kọ̀ọ́mẹ́ takẹ́mẹ́tí ní ti alifuyel eh alifuyel mẹ́tí ní tí ògbéjú takẹ́wé kọjọ́ du kọ̀ọ́mẹ́ takẹ́mẹ́tí ẹni ilẹ̀ mẹ́mdúlábà wọ́n lámẹ́ takẹ́mẹ́tí ọjọ́ ògbéjú ọ̀tàkàdá ìlàsẹ̀tì lìfàn ọ̀nà kónẹ̀ ní gbéjú gbéjú àti haramu

amma ta den ruwa ku suratul suratul arab adabti aya 164 sura le ojo akini wa idh qalat ummatun minhum lima ta'izuna qauman وإذ قالت أمة منهم لم تعدون قوم الله مهلكهم قوما الله لم تعدون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلكم يتقون Oh Allah tabaraka wa ta'ala yani to e ba ka moja ka kuma ka ni abe ki yani akini ai le kuma sha mun waji bu kuma ko yuanya halaka ma tan giroju ya roji ma za ba duma kan ma ni to aka gbola ti ma ma ti ni gbojo ikani oye eye abe a ko yo si ha wallahu ta'ala ni falamma nasu ma فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة صحيح الله أكبر تك الله تبارك وتعالى إنهم أما مدى مقوين يوازي وما لبغى نيبا ما جبين ما يا يا لقوا أما يا قوا يا جوازي أنا ما هو يومي مسيبا قوا تباما oyo mmakodu kabu mmakodu oge mmakodu adaguna wọn yóò kó má ihe dàjọ ìhèrò yàmáké tó dáhùn tó ŋɔdzo akini tɔ ame ko mɛta mɛtini ko mɛta do ɖe ame ame yevudu ka nebi sɔlɔlɔ alo sɛlɛm ahɔla kawo mɛ kòmɛ ma ŋɔdzo kòmɛ le ba nebi sɔlɔlɔ alo sɛlɛm ahɔli wòle kada alimtu mɛ ma ba alevi na sɛ do mi kofi sa abo mɛ fiti yi be kòmɛ wɔna daba ɔyɔ sadi kòmɛ anya kpɛ ya yi mɛ ma nuka nipa ma nu fɔkulu na alahum ɛwɔ sɛ nuka ma kóomu kúrɔ dɛ tɛn. خاطئين كونوا قردة خاطئين ممدو كابو ممدنا تكتا ممدو كابو عليجا تكتا كي alkali fama dɔn kuda ale aya gɛrɛ bagɛdɛ aya 65 aya 65 dɛ ebi suratul bakara ɛn kojo ka aya gɛrɛ ɛni kuran na b'a yɛ n bi suratul uh, arɔ aya 166 kunu kiradata alkhasiina kẹ́lí èmi ọgọ́lá fi dín ẹ̀yà lẹ́ ọ̀rọ̀ ẹ̀hùn kẹ́lí èmi 65 èmi ohun ẹ̀lé suratul arafi aya 166 yìí aláwọ̀yẹ́ ni falamma àtẹ́wò amánuhu anhu kulna lahum kunu kiradata alkhasiina ẹ̀lú kọ̀ọ̀lọ́ ọjọ́ bá ti sálùkẹ́tẹ́ kọ́ lamá ọ̀làkọ́jọ́ ka ọmọ gbàgẹ̀dẹ̀ lẹ̀ ìmí gidẹ́ àbájọ yìí ọ̀lẹ́lẹ̀ ọjọ́ akóòtù èmi dẹ̀ ina aba abule ama mụ na agwụda ma ya jakpa anyị taka ka ọ maka gị n'ime mụ bi amụkabụ amadawuna aliju asụkara alkara asharida marewu dana chen ka me onugunugu me ma gbọla me tini kume kọ maba amaluka alikwa me amaluka alikwa me walakọd ahlekna ashiya akum fahalmi mudekir ọjọ akini amụ na ogwule me akparụ lewuru gị ọgwụ ẹ̀lẹ́gbó àmúnà ogúlé mẹ́yìn olú mẹ́yìn àwọn máa parú lè gúdù mẹ́ kò máa ló jẹ́ gbídì tó mẹ́lì tó dálẹ̀ ẹnẹ̀ yá déhù mẹ́ kí a létí kí ọ̀rọ̀ yọ gbàtà àkọ̀yọ́ kalẹ̀ ọjà فجعلناها نكالا لما بين يديها وما خلفها وما خلفها وموعظة للمتقين na'am Allah tabaraka wa ta'ala yanhu abu ma ya ko ya ya e ya gide ko jo don bi ona o chen mai ba ajuma o jo don turu Allah tabaraka wa ta'ala shem ya tini turu ki ya tini turu ki ya ni ibite àmọ́ ọ̀yà yọ ọ̀yà yẹ gbígbẹ̀lẹ́ gbígbẹ̀lẹ́ kò máa bẹ̀tọ̀ máa nọ́rọ́ ọ̀yọ́ mako ẹ̀ ọkọ̀ ìyejú níjú òun yọ ẹ máa lù rẹ̀ tù ń ọkọ̀ ìyejú níjú ó mi máa ń tí amúnìkú ọkọ̀n 5 million account eh, fidelity bank láti ní account lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n ẹgẹ́lẹ́ ká ní ẹ̀ẹ́kwájí ọmọ mílẹ̀ lọ oto ọgọ́lọ́gé kẹdù àbájọ ọmọ mílẹ̀ dáadáa wẹ́ni lẹ́mẹ̀ kí ọ̀láka ẹ̀ ẹ̀tọ́ diamond bank billion ti ní títí wà tó wọn atọ́dọ́ mi ìbí ọkẹ ọkẹ lẹdọmọ ìgbẹkẹ tó dubai kó ẹkẹ yàwó yìí làdá wọlé tó dubai kó ẹkẹ yàwó yìí làdá ọgbọdọ àbúdú kùmà dìbò ń bá ẹbẹkọ táìsì mọsálásí kùmà jẹ kó máa kó yí màmá àkójú dání màá ṣe gàdọ́nà ẹ̀yìn àmì kójú dání ẹnẹ mi náà yà ni ah ọkọ ìgbẹ́ lọ́dọ̀ mọ́ wẹ́wà sí wẹ́wà sí yìí yà bí gómìnà kẹ́ dáwọn ẹ̀kọ́ àná ẹ̀kọ́ àná ká máa bú ẹ̀ mobilizer mu nẹ̀ àmá bú ẹ̀ mobilizer mu nẹ̀ èyí òun ẹ̀sẹ̀ ìhàn ẹ̀ nù ọ̀lẹ̀ hàn dẹ́dẹ́ hẹ̀lẹ́ ọkọ̀ kàkà kẹ́ dẹ́ ibà háhà odòmọ́jọ́ bá ẹ̀ 3 bílíọ̀nù ẹ̀ yóò kẹ́jì kà máa kpọ́n àmú nà yẹ ìkà máa kpọ́n àmú nà yẹ dọ́mọ́ dùn àbò àmú nà lẹ́wọ́ yẹ kálà mẹ́lẹ́kẹ́ dídà ìkà máa dùn ọ́ àmàgbò yí gbòwù àmì lídà kà máa àmẹ́lẹ́ àmì yúùtù àmà ẹ̀mẹ́lẹ́ dùá ọkọ́ ìkà ti ń yìí nà gọ́ọ̀fù ìgbélé àmà ẹ̀kọ́ expenses dele ama ama chile ama hika ma eh, abika na chadwa okay amele bika ma chu okay amele amto bika ma nigi tuwe kama junye ya ya ya choka eh boko amele bayu boka ma kamele tigishe ko bi ma bu okile ma ko gde lo ba ku jaka okole du calculation le du ma to 2 billion wọ́n àná kó gba about 19 billion lọ́gbà ọgbà ṣùgbù yàgbà dúó káàmà tí ó kà ẹnu ẹ̀ ẹ̀tẹ̀ yí dákẹ̀ gbà lóbi yàgbé dákẹ̀ láàrin márùn gbogbo rẹ̀ ẹgẹ́ ní bílbọ̀dé òjì kàdé ọgbọ́dún ma ipa kúṣáká mẹ́tẹ́bà mímú mọ́ mọ̀mọ̀ta gbókẹ́rẹ́ ẹ̀nà kó mọ̀ kó wa àwọn lẹ́ngà ní kí méjì méjì dún wá ọgọ́lẹ́gà agbẹ̀dẹ́ ọ̀tàwọn òbí àníwú ìbí èkì máa lójú máa rá máa múdà bílẹ̀ àbí ìkọjọ́ kọ́ wá ìyàbà má ẹnìkọ́lọ́ ìjọba ìyàbà bílẹ̀ ẹ àbókìdẹ́kù máa wá dábò ògùn yẹn mo yí ònà ìdílé bá amẹ́nẹ́ ìyọ̀kìdé òmà bá ó ka ìgbìmọ̀ sí ẹwà méjì ní ìbílẹ̀ bá àmọ́nà àdídẹ̀ haram ìbílẹ̀ má sàtúmọ́ fún àmọ́nà máa kẹ̀kẹ̀ mí bá kẹ̀kẹ̀ mí bá máa bílẹ̀ nù

wallahi kin ayi ta ma kini o ne dia so pre pa tan go ma chama tan ide ide ide dia ka ka tin go ma chama tan machini machine go baba nga tan ala le oju yo ko sen ye te na re re o na du manage we na te te na ta mo ne meju koro me o ma o si house of rep mu de ma kai ma meju koro me ma wa èmi ọ̀la dú ohun màá rọ òwe àgọ́mọ̀ ẹ̀wẹ̀ pẹ̀lú ẹ̀kú ten thousand naira wẹ́ mánéjì igi arúgbó àbẹ̀ òjẹ́ ń kùmà ayò kúrò jẹ́ ọmọ ọmọdé kùmà ọyẹ jẹ́ náà tí ló máa ń dé house of rep òwe àgọ́mọ̀ ẹ̀yà ẹ̀yà kálẹ̀ ẹ̀rẹ̀ ìyẹlẹ́ni fún ọkẹ̀ jẹ́ ìṣòro

ẹwọ lẹ́mọ ọjọ́ àti náà mọ̀ nìmọ̀ ọmọ ọjọ́ gbìyàn ọgbọ́dún lẹ́pa kó jáká ẹ̀wùn ìṣe é ọkà ìṣe ọmọ ọjọ́ àtajà nìwọ̀n àkàṣà máa dùn ọkà ọmọ ọjọ́ àtajà nìwọ̀n àdọ́mù ọjọ́ nìwọ̀n yahudu yìí màmúlá mẹ́ya ya ẹ̀yà yóyá chini gwowere aka ma shuwa chini kola ma kini mecha lele nu ma eto amamu yaji amamu yaji yaji oyo sadige azu ma ma le ni elugbe yugu ma se ojo ojo ojuma ma ye kare ma ye kare ogbodu eja pakuja ka abagite amu oyo ke ma ye ma ni gane aji re re re re pojo ojuma ameja maratu ye gama ratu ye ìgàmáṣẹ kọ́ ẹ́já kọjọ́júmọ̀ ọjọ́júmọ̀ máa tí kàkó yóò ọjọ́ sáti ara aráyú ọjọ́ aláàdẹ̀ àmá ayájúmọ̀ mẹ́wọ́mákó ẹ̀nà ọjọ́ àmáyájọ́ ìjáde náà ọjọ́ sáti wẹ́ máa tí nìkan máa yájú náà máa lè náà ọjọ́ aláàdẹ̀ máa yá kẹjá rẹ̀ ẹ̀lúgbẹ́ yóò máa ee eh, ọjọ́ aládì máa hàmẹ́ ọmọkó ọjọ́ àgíní òǹgbégbé tàmẹ́lì ọjọ́ wọ́la máa pa àzába wọn yìí ẹ́ wà kádínà lè bí na zọ́lẹ̀ mú bí àzábìn bẹ ìsìn bí máa kànú ẹ̀kùnkú rẹ̀ ìfẹ́rẹ́tìlà àrábì ọjọ́ àgíní àzába kàmà wọ́nyà mẹ́lẹ́pẹ́rẹ́ ẹ̀bá àjábá túkàtà ọgbẹ́ ma kíyúrọ́ la máa jẹ́ àrídà tóògì kíyúrọ́ ní mẹ́rẹ́dà tóògì kíyúrọ́ ní mẹ́rẹ́dà tó kábú kíyúrọ́ ní mẹ́rẹ́dà tó bàbú kíyúrọ́ ní mẹ́rẹ́dà tó adágùnà ogodo amen kete ba oyiru ma chalu kete ji oyile arida kidagba de ma so pepebe ohun se yi to wajalna ha nikalan allah ta'ala ni amene du shi opesha nikalan nikalan shi punishment kuma adu ne ka mola eh amene uma ma ni amake che la banele to de za to serve as deterrent eh to serve as deterrent to others toliki ne ke mu dɛn k'a bo mu ne ti bɔbɔ kuma go kuma ma ŋɔ ye cali a ba lɛlɛgɛ ɛn kuma dɔ a kini nɛ k'a la bi dɛ ɛliko ɔlɔ a ba lɛ de bi ɔ yelime jɔ ka na mɔ nɛ k'a la ahirɛti wali o la ɔjɔ a kini amudu si punishment ni bee jorudu maa nyi bee obi a nɛ toro kuma libe kpoŋ. kuma duk ma wata yan kwaje alnaha nakalan amudushi nakalan amudushi yanyi wazi abakini amudushi yanyi punishment nguma lima baina yadayha wa ma khalfaha tudi beki wadoba mayi beki adubiare tudi be yududu mayi be ubiare torí lẹ́ngà di punishment lẹ́lẹ́ ń àdá kẹrẹ mú abálẹ́lẹ́ wọ́n mọ̀ ìzọ̀tàn torí kí àwọn ọmọdé ní wáàdí iye owójì ní bóyádá lèlèmọ̀tẹ̀kì ńlá bí i kùmà tó kọ̀ lọ oyóde ọlẹ́kẹrẹ gúnmá kí ni kí ọmọdé ní wáàdí ńlá agini me ga bi me go kuma wa do abile me gen jire ama hale ji ojo amuru sheun ojo amuru shi tahdhiran li ghayrihim min an yaf'alu mithla fi'lihim turuke ne mun dukiwe jibe ne kiwe sha lele ama do lima baina yadai hashi ibeki ama kama kijame ni ene du bi le balen ìwọ́n náà bó múnẹ̀ kì jìnà ìbàmádá òyí àtúkọjá aláha nìkálà àmọ́ àzába lẹ́dù kẹrẹ bá ma kí mú dẹun ẹ̀hùn ilébé kóhùn lè máa bẹ́ ìnà yẹ̀dẹ́ ha níbi kàmà pàmà ti zámẹ̀lẹ̀ dàmà bí ma ní alé ma á sì rí yìí àbú kàmà pàmà ti ẹgbàdàmá wọ́n máa kàlùfà ha máa yìí bẹ́ kùmà wá òbí ma bí ma ná mẹ́yẹ àti ìbàdẹ̀wò àbúrò kùmà ná wá òbí ma وموعظة للمتقين في أمر واجب مكتوب وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تسبهوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين نعم

ọgọ́ kàdọ́ ọdá níbi kà kúrùgbà mẹ́rin ọdá níbi ìwé muhammadu ṣẹlẹ̀ ahmadu tẹ́kẹ̀lú ya níbi musa onúrin ìwé kùránì mẹ́nàṣà sáàmẹ́ tẹ́lẹ́gbẹ̀gbà àyà ẹkùnjí wà ní kọ́lá musa ní kọ́wìhì aláwọ̀ tàbáraka wa ta'ala yẹ́ ojú Allah tabaraka wa ta'ala ya ado da ngume an tadbahu baqara turukme hukumu doha ojú akume oje kachi oje kakme anya ti oje hukumu wa no lalea tulu ya tini turuki kuma ma eneki eneki de ne ka ohun ma ti ni torí kú máa ma ẹnẹkìdẹ nẹlẹpa yìí ma ó nẹpa ìgbókèkú nẹ ma mú òkú ẹnẹlẹ́dùn ma mú dátọ́ ma alọ bí ma náà ma ó nekpa kọ́gẹ́ yẹ ma dá ma mú kún àbí

inye wute kwa kuja kame ma malu kuma ali kuma ma ba kanya ma do na kanya ini ma ma kuma ali kuma kuna ulun ene kuma kwa gide ba anoko biti biti nya je ana na baya ka anoko yoyo ni je to iya no man iya no iya na mehu nanan ene ko ne ne dza aje mo bun se me hoka o mi je ene kiti nku na nku kuma ma hidihi oyi ọma ya nku hidihi oyi òun àti ànọ́kọ́ ọgbọ́dọ̀ àmúnẹ̀ àmúnẹ̀ yá yá jáun màá já lu sẹ́wọ́n kọ́hùn bí wọ́n àmúnẹ̀ mílíọ̀níà gbìdìgbìdì nìyẹn ẹnẹgì ayẹun fún ìyàtẹ̀lẹ́kà ẹnẹgì ayẹun maka mu ne ma ne yuta mu no la bele kuma ko kuma jengu kuma be ba ma ki ma noko ba ga ma je ni ma ne ma e ma ja ke ku ta ku ma jara na ku ne bi ile ko ba yo ko mu tele ji ko ne je dara ku ya ya bele ni an ke bu ne ku ta mu tele ma ti ya ta ba ni ye ya mu ko ko mu ka ji ba ina máa bẹ yóò yẹ kájà máa kí lè kó máa ti lọ́kọ́ máa ní ẹwù orí ọkọ̀ wù ẹgbẹ́ ama tẹ́ngà máa kà máa àmà ní ẹ̀rẹ̀ yọkọ́ ní ẹ àtẹ́wùká ẹ àjẹ́kẹ́ àdùjẹ̀kù ní ẹ àjẹ́kẹ́ àdùmá máa kà máa àmà àdùjẹ̀kù fún ẹ̀lẹ́ ó yẹ máa ma kẹ́lẹ́ kẹ́lẹ́ kó ma ma kata amaghị grafit ele raga ma ka mee raga ma ba ka mee kọma ka nụnụ kọma ka ma mdana na mmanya ike dị bak daga maka enye adị so ogene la mụ na ndị ju nne ma turugikwu ongidei ọma ya ongidei gị bebuma n'ọkọ ya n'ụkpa turukwu ngụ n'ọkọ turugị mdụkwa kongi mọkọdụ abịa adị na gị lekwu kongi mọkọdụ yi ya mdụkwa ìyàwó àwọn bí tí a mẹ́rẹ̀ gbáyún lè ra ọgbà níbi musa àrí ìsára ọ̀yẹ́ ni ìwọ̀n musa wà gbà ọmọ a ọ̀láàlẹ́kò ẹ máa nọ máa ọmọ nẹ̀tẹ̀lẹ́ lè ní kẹ́ẹ̀nù ọkọ̀wé ní ìhá ìyàwó ayò onye amaluku nga aluku nga mene jede lekwanu wa nibi ojo wa pa kwe keo atikunji ne kele ne nkwai ene le kele du e ma da le nu ngeje nyenu e me kikoba kima si ma kini ke chongi choma yo ti du pai kidokoi o wani musa alaihissalami ta koya tuba mune ita koya tuba mune yanihi to ene duki ma ene ki kwene gidai ba man kana indahu min hadha ilmun illa bayanahu lana ene ki mama an kana ile tagi kuba iyojo ki kawa to kama ene do aye kunema ohun ìyàwó ń dàbí wà níbi musa yìí ni a ń ta nàbí yóò lọ ìfọ́sà lẹ́nà àrọ́bàkà àìbẹ̀yẹ lẹ́nà àníbi ọjọ́ mẹ́ṣe lẹ́wọ́ kà wọ́n jọ́kọ́ jẹ́kẹ́ dàbí yóò tẹ́ wọn fún ìmọ̀ àkọ́lá wọn yàkọ́ ayé wà níbi musa alẹ́ ìsàlám yẹn ni ìtọ̀ ọjọ́ ẹ̀wọ̀n kà bómi àti nìdẹ́ ó nẹ̀ mà pa ó ó ẹ̀ yáyà àti nìdí wọlé ogun tiɛn kuma ati ni mɛnɛ gɛdɛ lɛ kpaba o kunɔ maa ya dɔ haa ye o kunɔ o maa ya dɔ ha ye maa mɛ la o ma kan bu ma kan o kunɔ lɛ bu ya bu ma mo teli o lɛ kɔda le to ma ojino tama me o la gede ma mu gu ma mu gu ma ki we ne ke de hoji no ji kwa ne aba yo yi turu ke kan wa ne gede pa ya ya kwa ne ya ya ka do wa ne bi musa o musu bayani mu mo gene gede yi abi yuwe ma ye ni hin ene ki ko ne me de ne ko me ma ye ma yi ya to ya ka me ke o kuma pa inna allaha ya'murukum an tadbahu baqara ọjọ́ kú ka a mi Ka àti ní mẹ́wọ́ kú lọ́pá musa atatakiduna huzwan isa àwọn dola aji àti gini ehun ki ati ni nugu nwoke eh ehun ki ati kake ya e okuno pa ta okuno ka kawe ne gide na apa na àti edola a fúgbọ́n ẹ̀dọ̀lá àtàínú lẹ́ ẹ̀dọ̀lá àtàínú kì ń kọ́lá musa ẹni àwọ́gbìlá àkóhùnà nílẹ̀ na nàájọ́ ojú aláwọ̀ ụmụ ọrụ olóyè mi kú dé àmẹ́lẹ̀ ògbòdò náà àmẹ́lẹ̀ ògbòdò bó dínàkìtì jàhìrì ń ọ̀rọ̀gbólọ̀ gẹ́gẹ́dẹ́ àwa àwọn ẹ̀yà tó ti àti ò ọ̀rọ̀gbólọ̀ gọ́ kómi kí wọ́n mọ́ ọ̀rọ̀ gbóló fẹ́nà kìdẹ́ ẹ̀mọ́ tó ṣe àmúta inú ṣe yá ìlú jẹ náà ẹyẹ mi adé àmì lẹ́jà ìlú قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون tɔ an b'a fɔ ma ko ne e yiri wa y'a b'a ma e ni cɛ ne kete kpa n'o a ma ma ma ye n ɔwɔ wɔ ma se yen a ma jaalu o ma du pa ye alu ma jɔ n'u o ma du pata k'a ma kuma lɛ ka kuma lɛ ke kpɛŋ kun yi pɛ an ma o pa kuma lɛ ka kuma kpɛŋ kun yi pɛ ye ɛŋ we kuma y'a pɛ ye yan y'a di ha yi n'o ma o ji mɛ ɛŋ we an y'a dɛmɛ n'o ma o ji wa nabi musa alayhi salam ama muda digun qalu ma yani ud'u lana rabbaka wa musa bi ojohun du en wa ma ibayin lana ma hiya suru ko jo kimu teju gede muwa oku no lo ge ya tugbe ka ya yo mun wa ya musa ki e ni mamda mi mesi ba da togbo ma mama kana da togbo ma wani ni musa we kana ma olukun oge nya ohun oyo agba e oge nya esigbe ka ma pa wani musa eto ilimete ini ohun ina ha maka uku na wata tini kan bai uku na ba labarun ki ma tini igbana gome shuku na wata tini wala dikirun iya shuku na èyí moto wọ́n agbado mọ́ eto kí agbádò dá ẹ̀tọ́ tí kí ni iya ilẹ̀ ìṣàlágbó ní ìyà àti ya ní àwọn àrùn ọmọ ya nyama awanu baina dhalik uwo mole mukunolede fafalu ma tu'marun men ya ce ku makaume okuno yake ma chanagun kima ti moton okuno la me ya tini kume fai okuno ma chanagun ti motoni kije ile ina lo kai iru te àbẹ̀ àkọọ́lẹ̀ èyí yákì ọ̀là ìbìrúwà ibi púpọ̀ dánú àwọn dàbí àtúbà níbi mú sàdúró kádàbí wọ́n tí nílẹ̀ ìkà àwọn àdá قالوا ادع لنا ربك يبين لنا ما ha. قال إنه يقول إنها بقرة صفراء فاتع لونها تسر الناظرين to ma wanda gogo ma muna da karaba nabi Musa alaihi salam muna da karaba qalu ma nabi Musa kujuwe ta jin waji birwaji ma birwaji ni no e a ce ko gba ko ko gba la faridun amo bi mana ichanagun wala bikirun iya timoton hamda ngoyo angoye amukuno gwalali amukuno gole je na batabali awanu bina zalika yake timoto ichan ichim ichwa icha itimoto ni atuyun amukuno gole je tabali yedute ruka ligi dogale ngapa ile ọ̀la ní àwa torí kẹ́mọ́dàbí wọn bí ọjọ́ àgbà kẹ́mọ́dàbí wọn pàdé ọjọ́ ẹ̀wọ̀n wa yorùbá yìí lẹ́nà máa lò nù hà ó kún lọ lẹ́kọ́ọ̀lù àwọn ọláwọ̀ àti nítorí káwọn mọ̀ àti nìka kọ́ọ̀lù àwọn mọ̀ torí kí ò tún kọ́ọ̀lù ìdá àwọn ina bakɔrɔtun o kunu yi ka ka gɛrɛ ba sɔkɔrɔ o kunu lɛ tso du ha nse yi sɔkɔrɔ maa ti sɔkɔrɔ ama ma ma ti sɔkɔrɔ adiga la ma lu yi mu do ami kɔlɔ ni a yɛ kɔma ti tɔ ataka kɔma yɛ ne la ti kɔlɔ kɔlɔ hɛn yɛlo kɔlɔ kọlọ lẹ́wọ̀n ma ń dàkiri yẹ́lù omi omi okun ọlẹ́ ọgbọ́ ìlú yẹ yẹ́lù àti yìí fáàkì ó lẹ́wọ̀n ha ní àti yẹ́lù wékì apága àánú fáàkì lẹ́wọ̀n ha yẹ́lù ẹlẹ́kì yẹ́lù ẹkì yẹ́kì mere dark dark mẹ́rin dúdú alú abá ìmàna bókàmáyé nìyí fáàkì ó lẹ́wọ̀n ha ó yẹ́

tọ́ọ̀lù na na pàtí olóòrùn àyíkí yìí kò máa kí ní ìjì dúdú dúdú ohun tàbálì àmá òòrùn ha ohun nke tí oríjìnà lè okùnọ̀lẹ́ tẹ̀sùrù nazirin ẹnẹ dúkì ányá gbogbo yà ṣọ ọ̀tọ́ ẹnẹ mọ̀ádó àti àfiyẹ́tò àwòfiyẹ́ ní pàtí olóòrùn abímọ̀dá tẹ̀sùrù ní sọ̀fúrẹ́sẹ̀ ha òòrùn ha ilẹ̀ ìta òòrùn ilẹ̀ tàbálì ọ na-akpụkwụn ọla ya ada ebe anyị cherute ebugwu meli mekpanụ ụkwụnụ eki ni kọlụ abanegide cheche ni kụkọ ọjọ adị n'ekwu mekpa mecha ka mụ na-ekpa ya ma achị ile ọjọ akụ mekpa anyị ọjọ gbara kọlọ na achụtọ na ziri ama ma chi ma da tabali tabali ama agụ ji da maka قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون. هذا يقول لك نبغى ما بشيء eh onumeli elika yọgbọ mẹta yọ mẹfa eh odo anibi musa kiri bite te kurani eh na ìgbẹ̀gbà yọ na iná ti ẹnẹ̀ múlẹ̀ jẹ́ na abọ́jẹ́ tó wọn aláwọ̀ tàbárakà wọ́n tààlá kọlu yẹni udu ulẹ́nà rọ́bàkà mẹ́kwàdọ́jọ́ musa dàbí wọ́n bú àkwàdọ́jọ́ ẹ̀ta yubayin lena mahia, hiya ọyọ kíkọ lókun náà kì í ṣe ń kàún kíkọ lókun náà kì í ṣe ń tó dẹ̀hùn ìnà ìbákọrọ ti ṣàbá àríra ìnà ìbákọrọ ṣàbá náà máa kí máa fi ẹun tẹ̀ṣáàbàá ojújú àti ní òǹkà bí kéjì tẹ̀ṣáàbàá ẹun tó kàràbà kí ní kìmí tẹ̀lú àbàkwà ní amádọ́ ismulfa'il bí máa náà tẹ̀fà àlàrẹ̀ ẹun lẹ́yìn ayò bọ́ọ̀bẹ̀ ní méjìmá tẹ̀kọ́tẹ̀lá yejìmá máa jà máa tajalasa ma ma kola ma wedu ni wano mi duwe wane talako ma gigi ma kola ma we ni kene ni te saba we bu mi na mi buena gigi ma kola ma da sai shara da tafa'ala to ma ala wazni tafa'ala

ala, ọmọ kan lè kíjà ala abẹ́lẹ̀ kí ẹlú náà yẹ ẹmúná ọkà wọ́n àpẹ́ àlè náà ala ala lè yú ẹlúkú sọ ìṣà aláwọ̀ yíwa ẹ̀bọ̀ ala wí kàmátì ní kájẹjẹ ní àdí ìṣà aláwọ̀ dé òun yíyan rẹ̀ lẹ́lẹ́ sọ ìṣà aláwọ̀ sí ẹ̀mù kẹmà mójójú kéèkẹ́ mójójú rẹ̀ kà kíni ulin uchen ugban ẹ̀wọ̀ jálẹ̀ àkìdé ẹ̀ẹ̀ka nàgbà òjẹ́ ẹ̀hẹ́ ala má ẹ̀lúgbó tó dáa lẹ́mà ẹni jẹun kọ ọjọ́ ọjẹ́ bá àmá yá tọ́nà ọjọ́ ọ̀la yìí sábà ní mùsà mùmá ní mùsà mú ìka wọn yọ. قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الأرض مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كانوا يفعلون كيف تفسير ابن أبي حاتم النبي صلى الله عليه وسلم ينهي لولا أن بني إسرائيل قالوا وإنا إن شاء الله لمهتدون ما أغطوا أبدا ما أغطوا أبدا ما لو كان بني إسرائيل كأني إن شاء الله آياتنا إلى با أيوم ما دهم لهم ما بطل ما دهم ماما من يكون لهم ọgbẹ́lẹ̀ màmá yìí hun ní kí á tẹ́ nínú ìmọ̀má ládùú yìí hun máa bèèrè hun máa bèèrè hun máa mọ̀ ẹ̀lúkú ẹ̀wọ̀lẹ̀wọ̀ adéhùn mọ̀ ìtẹ́rọ̀ bó bàkọ̀rọ̀tẹ̀mìnà ìbákàrẹ̀

agbata gị nleta ihe ụmụ nwunye ka ji hụ nri kwa agụga gị ni emi ayọ nkwuli emecha anyị emi ayọ nkwuli emecha anyị sẹ́wọ́n kaba kọ́ àti kọ́ ke kí ìyàrí àṣẹ ìlànìsọ́lọ́sọ́lọ́ máa ní sẹ́rẹ́ kàkẹ́ tí òun kà bẹ̀láyò dúdú bẹ̀láyò gọ́mẹ́tẹ̀ wà òun yà kọ́sì yìí bẹ̀tẹ̀. tákì òun ibi mọ́ọ̀lá lẹ́lẹ́ ni ojú ìhà ìgbẹ́dẹ́ wà kẹ́kẹ́ gídẹ̀ pàkẹ́ láti sẹ́rẹ́ ká ó nà yín lọ nígbà tí nàìjíríà ti kù tọ yín ọlọgí yà ọ̀nà àti gbórógbè ẹgbẹ́ tó àkàlà ó ń takàtọ́ kàkàlà ẹ̀rọ mú òun òun kéje ẹ̀rọ mú òun òun kéje ẹgbẹ́ tó àkàlà abúlùkẹ́ ẹ̀dẹ́ takàtọ́ àkàlà dàlejò dábìlẹ̀ kẹ́ ọgbọ́ délé délé àbúkí délé méjì àkọ́kọ́ àkàlà lè kíkà wẹ́là ẹ̀rọ gbọ́n ọjọ́ yà ọ̀nà àti ọjọ́ sátìlá

akpọla aka dị ṅụla ṅụla ụna ele m na chi iji gbiti ụmụ adị na ya nwere ma nọ kete ọya ya n'ụlọ ele gba iye dọ oge ihe nye kaliko ya mụ na ike a ihe ụtọ enwe nyekela ụmụ adị ga ụmụ ọdụ ọkụ ni ale ole yun kaliko kaliko

àmọ́ àmọ́ àmúdà àríyá ọjọ́ òbí ànẹ́yìn ọjọ́ àmẹ́bí jẹlẹ́gbà àmátẹ́ kọ́ọ̀lá ìnáwó yẹ̀kúrò alẹ́mùsá ẹni ọjọ́ ọkùn ní jẹ́ kàkí ni ó dàbí wọ́n kà ọmẹ́ iná ha bẹ́kọ́rọ́tún okùnà ẹkọjú àti nìkúnmẹ́ pàẹ́bà làzẹ̀lúùlù tí ó kùnà ẹkìjẹ̀ túkàtà ìjìn làzẹ̀lúùlù tó yíya ìgbìgìdẹ abá àmàlùkùnrin ní àmà mú sí ẹdùkùn ọlọ́ni ṣùgbọ́n náà máa ti jíjẹ mú sí ẹdùkùn ọlọ́sẹ́ ẹ̀yọ̀ bẹ́ẹ̀bọ̀ máa ọkùnrin ọlá yóò jà kí ni kó máa lóṣẹ́ mú múlẹ̀ lónà tó lóṣẹ́ màá àmàlùkùn ọyọ́ yìí ebi yìí lè dánmọ́ málùkù ló patọ́ ọ̀há ọkùnrin náà mọ́ ebi yìí lè anada alkiyane urdu wa tazurum atobi eh wana wana hudali yuki tubaja alja aldimo kama nalu la kale enyele kama na ho ana alu ngana kebe nda eh da mi na ko je da mi na ko yi na tudu yi na tube ma ina tube ina tube ma ngala mana tubola mamalu ko watu bi watu bi ma la tila ni kama na ngomo kuno jurida

nẹ́dúnmí mọ́ àkìrìmọ̀lùkùn olùṣẹ́dá ẹ̀lẹ́gùn lọ́gbẹ́ àkìrì láàzẹ̀lú tòṣèlú àtẹ́ṣokún ní ìkùnmà tókàtà olùṣẹ́ ohun yà nẹ̀màṣẹ́ ní wọ́lá tẹ́sìkìl hausa iya tókùn ní ìkùnmà nẹ́dù pómi níṣẹ́ ohun ìṣẹ́ torókùn náà rọ́mọ omi máa jẹ́ máa dàmásí kípa níṣẹ́ àbí kájí má dàrá nìwọ̀n ọ̀nà yìí máa lò yóò máa yá kó kádùn omi ní òkùnrin okùn

maadụ dukun wa komiyo ushe maadụ du luche ma komiyo ushe ama ukunu e kaga gere ba on di ukunu e ma du le ushe ni ma du mi pa ushe musallama ukunu le ba ukunu kidago pa la ishi inolo la ubike ma iya o pepepe ma kolon ẹni kọlù mú náà mọ́ta ayé hmm. a máa yí ha kọlù ánàjí ìtàbí àkọ́ mọ́ta ìtò dákẹ̀dọ́gẹ̀ṣá ẹ̀ ìtò dákẹ̀dọ́gẹ̀ṣá ọ̀lẹ́gẹ̀kà

ake mokuno yidu okuno gidei insha Allah unwa ke tarihi ke to baba una ja ne ngore ni ni we wori we dalwa jere okuno le aba be atini kuma ma to wa agba okuno e jera ma ibn Abbas radiyallahu ta'ala yeni ba ma digiti ba for good 40 years meji ma da fa 40 sana ẹnigbó máa tẹ́lẹ̀ ogun ọgbẹ̀dẹ́ máa dékẹ́ tẹ́lẹ̀ ọdún ọgbọ̀n méjì táàmà akẹrẹbọ́ gbọ́nà kẹlẹ́kà ọ̀nà kẹlẹ́lẹ́ ogun ọ̀yẹ́ àtòhun tó tàbálẹ̀ máa dékẹ́ kájá ogun ọgbẹ̀dẹ́ bá yá àlú yòótónà bòbí ha tí ọ̀là kàkà ọgbọ̀n máa lẹ́rin kàkíní àtàwọn àkọ́kọ́ ìtiẹ́ òun múdà máa kàkọ́ yára dàbẹ̀rẹ̀ kàtọ́ ọgbẹ̀ni lọ́jọ́sí yòótónà bòbí ha máa jáhùn yá máa

ẹ̀hùn màá títà tí nìkan ọdún mọ́nú jìmá mẹ́nu ẹni ẹ̀nà ẹ̀bẹ̀ kí bèèrè ọ̀nà ẹ̀lẹ̀ títí nàkọ́ àrùn ẹ̀kọ́kọ́ nà máa tọ́lú káwà àwọn ọkùnrin ọlọ́lẹ̀ ọkọ̀ dínárì

ẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ikùn àpáyé ẹ̀dẹ̀ náà wúdú ògbéhun ẹ̀dẹ̀ ikì àtàdó ògbéhun ikùn àlíbà ọlá ìgbìlẹ̀ oyé jẹ́ ńgá màrùn màlíyìn títí ìlẹ̀gá ń lòpọ̀ àkúdà ilẹ̀ dákìdágò jínú yìí dágà bá jọ pẹ̀sàálù ohun màtíni pa ṣọ̀kọ́ kọ́ọ̀lá láti ẹni kọ́tọ́lẹ̀ ní fúlàní kọ́ mọ́ máa ní abáná ibi tí kò ń kù mí rẹ̀ ọkọ́ kí ń mi ọkọ́ kó tó lẹ́ẹ̀dù mi pa yín ọkọ́lẹ̀ tó mọ́ kí o yíyẹ kí o yà wọ́n ní rẹ̀ ẹ̀lí fóònù ẹ̀yọ́ kàtà ọmú ẹ̀hùn kùmà yà tó bàtà kù yà tí kí wà á tí tó dùn yìí ẹnẹ́ ikú àrẹ ẹni kọ̀tẹ́lẹ̀ ọmọ ọmọ ayé mi bìtí ọmọ ayé mi mbóhùn ní ìrẹ̀ta ọmọ àwọn kì túgbẹ̀bẹ̀ àwọn mi ohun má kúkú ní ohun ìpa mi ẹbí gbálẹ̀ fa áádàmì yìí àwọn dàbí pàdàbí wà mẹ́ẹ̀lá ń kú gẹ́mẹ̀un ẹnẹ́kì kó nẹ̀ mẹ́ẹ̀mà gẹ́mẹ̀un agbọ̀n ìdá mẹ́gbọ́gbọ́ ìbílẹ̀ mo kì á yìí tẹ́yìn lẹ́kẹ̀ẹ́ máa kọ́kọ́ yún máa kọ́gbá yún gbàkójáká ẹnẹ̀ ìnàkọ́kẹ́ adọ́agẹ̀ ẹlẹ́dú yà fún ọmọ nàrà kí adọ́agẹ̀ wẹ́nẹ́gẹ́

وإذ قتلتم, يا وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون الله تبارك وتعالى نمريا وإذ قتلتم نفسا أباكم يدين نكاكوا مريا كيو àmì àbẹ́bẹ̀ ní israẹ́lá ìmájàgàtà mẹ́rin àmà sáàmẹ̀tẹ̀ ọlẹ́ ìṣà àkàrí ọ̀nà yàgàdẹ́ inú rárá àti ni gbogbo ọ̀lẹ́gẹ̀rẹ́ ẹ̀kọ́ yàkà ìṣàmà pàpá àmì kírísẹ̀n nẹ́dánù àmì yẹ̀húdà àmì jíùs àmà ń jáde wọn yàkọ̀ ní màlẹ́ta ọjọ́ àkùnmẹ̀rí á ẹ̀fà àkùnmẹ̀dún nẹ̀pa àmọ́ okú ọmọ ẹ̀pẹ̀nẹ̀lẹ̀ àmẹ̀wò nẹ̀pa yà pẹ̀dẹ̀ abọ́bọ́ ìpa o gbélé ẹ̀ jàmbá ìpa ló ìbọ́bọ́ ìpa yìí alùmẹ̀tí ni bọ́lá máa rí oyé ẹnẹ́kìdẹ́ ẹnẹ́lẹ́pa mẹ́rí àgbẹ̀kẹ́ lẹ́hà fún wọ́lọ́hùn múkùrẹ́jún máa kúntùm tàǹtàbù ẹ́ máa tùm sí àbí máa ná tùm sí ìhà ọ̀tẹ̀dà bá àmì àdìfẹ́ di àwọn àdìfẹ́ ọlẹ́wà ọgẹ́lẹ̀ ọjọ́ àkẹun kùmẹ̀ ẹ̀dùn máa yà ẹbá àdìsójú gidi ẹni yá ń ọjọ́ àkàdọ́mọ̀ ẹni kùmà pàlẹ̀ wúrú kàṣùrùkáwín ọ̀rọ̀ alẹ́ ọjọ́ òmìnira فقلنا اضربوا ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون هل في لفظ الجلالة

alùkọ̀ yóò dẹni lẹ́kọ́ àná yẹ́ lẹ́ kìkọ̀lá ẹ̀rì tó dẹni kìpa ẹbá ọgbọ́dún àkàyọ alùkọ̀ jẹ́rẹ̀ lẹ́kọ́ adájúkọ́ kẹ̀lá alẹ́kún wàyòríkùn àyàtì ọgọ́lẹ́gbàláwọ̀ àwọn dàbírí ju aya wọn alẹ́ turalẹ̀ àmàkéò tó ń kọjọ́ dẹni lẹ́kọ́ àná ọjọ́ ọ̀nà lẹ́yìnbá àánú kò lè kọ́ yádàmúnyá kó akọ àná ọjọ́ ọ̀nà yádàmúnyá wayurikum ayatihi allahu adayahum abengayikun yadumume ekute yadumume la'allakum ta'qilun tori kinje kuma ni kinni be kuma mola kuma na kili na ثم قفت قلوبكم من بعد ذلك فهي كالهجارة فهي كالهجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون نعم ثم قست قلوبكم من بعد ذلك ŋɔdzɔawo kɔlagidenga bebe ni israela oji oji tuma hubɔ tawbiqan li bani israel allahu atami bani israela ya tuma hubɔ i ame ɔlɛnwi du kume li kume agbayi ali kume edzi bɔ de yi tuma kɔsɛt bitu bi lɛ kɔ. tóun ẹ̀dọ̀ mẹ́jọ despite wá jìdúkù mẹ́gbọ́ orí àkẹlẹ̀ ìjà ẹ̀dọ̀ òkúta ẹ̀dọ̀ òkúta ọ̀làkí lẹ́gbùrù bí ẹ pẹ́tù náà ọjọ́ ọ̀yà kwekwa olukoro eyi eleke gwa na onwe aneme emda mee ka emengele dan ee chọbata ada ugwu ojii ihe ọla mana egbe gbele chonwu iná ọjọ́ kẹfí masalasi amẹ́lẹ̀ apáda ikú ọ̀nà yìí mi àgbà ẹgbẹ̀ ọjọ́ ọ̀láìkí ewu no problem no problem

tẹ́lẹ̀ ma máa vote when i belong to everybody and i belong to nobody tẹ́lẹ̀ vote when tẹ́lẹ̀ kì vote when ọgbọ́n yẹ ti gé ẹ̀hùn dúkìá ń yá ṣe ya ń ṣe mìíràn mà ìyá àti fíìlì ń bò má tẹ́lẹ̀ kì vote when tó ń ṣe máa olùkọ́ ẹ̀fẹ́ mú ọ̀pá ara ẹ̀kí ọyọ́ udukume gwa yi edo me ngoche gbiti ngume ngone do kume digi no adagi yona eh bebo ma ma yi kwa di bebo bebo ngocha me amene bibi na lati ma o yadagi yona anya aki yo money all your life tuma fasad qulubukum ba'da dhalik ke oge egwazi kuma akole alukuma alukuma do labai unge ne ne gere ba unge mamdunge lenta ke amungu ẹjẹta bóòmì nà pọ́pọ́pọ́ mẹ́ ẹ̀dá tòun ń ṣàtà yìí wọ́n apọ́lẹ́pọ̀ anya rọ ẹbá wọn gbogbo anya yẹn wo ìtì ẹlẹ́ wà yẹn awò wọn náà gbé ìtì ẹlẹ́ wọn wà yẹn awò wọ́n yẹn ẹlẹ́ ìjẹ́ gbogbo ẹlẹ́ gbogbo ẹlẹ́ ẹ̀yìn àgàdà àgàdà àgàdà pàpàpàpàpàpàpà kẹ

ثم قصد قلوبكم من بعد ذلك ويجبوا عزين أن يدبتي يدوكي يشوا وانا ويجبوا عزين أن يدبتي يبرمون وما ما شاء الله هناك ويجالي هم يمكن يكون يكيل وبيدان ثم قصد قلوبكم من بعد ذلك ويجبوا عزين ungenenedo ungecha mali bigide kwa kuchakai obya kitofo hia takedo amune goromo ba kel hijara do madabe dukuta ẹ̀dọ̀mọ́dábò òkúta aó àbẹ̀gàbí ni aṣẹ́dù kọ́sùwà ìyábẹ̀lẹ̀ kí ẹ̀dọ̀mọ́ àwọn gbogbo ìdìdò òkúta lè dábà lábẹ̀lẹ̀ àti ní ẹ̀dọ̀mọ́ àwọn gbogbo ìdìdò òkúta lè dábà torí ní ayébá káì àmúdá

ya láti dúkò náà ti gbàkú ṣaká ẹgbẹ́ ìlẹ́gẹ̀ àkíní nẹ́nẹ́kùn látàdọ̀rẹ́ lẹ́ni ààrẹ ó lẹ́ ìlẹ̀gẹ̀ ṣe ẹ àkíní nẹ́nẹ́kùn ẹ ọ̀fẹ́ẹ̀dẹ̀ lẹ́nu òtílà ìṣèwà náà ọ̀fẹ́ẹ̀dẹ̀ àmúnẹ̀ náà ọ̀fẹ́ẹ̀yẹ ẹni àtàdọ̀rẹ́ àmúnẹ̀ àmúnẹ̀ àtàdọ̀rẹ́ ẹ̀májà kúlẹ̀ níwá òbí lẹ́ ene yóò dùkú ẹ kó wọn ní náà látòlè gbá fún jákàtọ̀ ẹ̀ tóde ní kí á ta dúró ìwà bọ́ ẹ̀ bá ẹ̀rọ mọ́gẹ̀ ìwò kẹ̀kẹ́ àti lè kàdíṣọ́ mọ́ yà lè kàdí ọ̀là kẹ̀má tí lè kẹ́ gbọ́ ní kẹ́ni kúrò bùlẹ̀ dúdú yà lọ yọ ẹ̀ kì

ẹ̀dẹ́kù wá jẹ́ tó lẹ̀ gbogbo ìkéjúlẹ́gbò agalu ìkéjúlẹ́gbò agalu ìkéjúlẹ́gbò agalu ẹ̀kàpá kó awà ká awà méjì awà mẹ́ta mẹ́lẹ̀ ìwà agbọ́ ẹ̀dọ́màgbọ́ làbí ẹ̀mù ẹ̀dọ́màgbọ́ edege ka gbogbogbogbogbo dijugo gbogbo ede oge nkwọ yọka oge nga nebika ọlọgọ ike ekwu ha odilefele wa ha ya kẹlẹlẹ kẹchikwu kẹwani àmà kí sáà ṣe kàwọn Wee ajije tó ń bìdá uwe yẹ yẹkùn kẹfẹ wà láyé ló jẹun kùn ẹwẹ tọlí gẹdẹ ìwọ ẹ yí gẹdẹ ìtẹnà ń fi ẹ dẹ wọ́n á jìlú kẹfẹ pàkójáká ìtẹ́wọ́ ló yà lọ́gbẹ́ òun bá ẹnẹ ata

mamedu ruka debe ba ma umayo wane yende papo chaka take do mabo enye minha kwe hamu kutaba lema ya shakoku inebogi api panada fa yakhruju minhu alma ga gumi ukine buguru ukutamu kwana ego gede mumi umodo gede ugo kumi ile takile tomo chenga yuko abudu kedo kutabiti

kùránì ó kúta kìrẹ́ ẹgbọ́ awáyọ̀yìn mọ́kàtọ̀kàtọ̀ ayọ̀yìn ó yí ìlé ohun àwádọ́mọ̀ àmá ìmúdàbá ya kà ká ó yí ìlé kùránì ọ́ amáde kùránì ibò wìdí àdìgbọ́mọ́kẹ̀lá àti kùránì ibò wíwó ẹ̀ kùránì ìmọ̀ akọ̀dá rẹ̀ tọ ìbáyà kà ká ó yí ìlé ǹjẹ́ kà أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يعرفونه من بعد ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون الله أكبر والله تبارك وتعالى ينهي أفتطمعون أن يؤمنوا له ai dai me ngi yuka bo gide kuma ale kuma ba me tini kama ncha di kuma goro kuma ale kuma me tini kama yala ale kuma goro kuma ale kuma ba من يجوغر من يجون وقد كان فريق إيه منهم تو أم لاتين يوم ما كني إن موجا كديهم يسمعون كلام الله أبين ما أبو كروجو شوف ما نجر كروجو ما هو بابا ثم يحرفونه تكم مالي ذكي شاريدا كروجو مالي ذكي شاريدا كروجو من بعد ما أقولوه obi kuma alika ati ni ojú ọ̀rọ̀ ọjọ́ nìyí bá ma yá àrídà òkè kuma ń ọ̀rọ̀ ọjọ́ bújí rábí kìyà ní iyo wọ́n fún ya àlẹ́mú ń gbùngbùn ma bá bàtí ní ma iná rùn má dà má dà nínú àpà bújí yún mé wílé má ju ẹ̀ já àbàpà mẹ́já ti gẹ́rẹ́ jẹ́ túmẹ̀ ìlú bàtàkà ní má tẹ́jọ́ pé ìwòrán ní bá má ti àmì máa lè gbé lílelíle bókù máa lè jíjíjíjíjíjí èyí bẹ pẹ́ pọ̀kàrà tó níbà wọ́n ẹ̀kú kẹjà pọ̀kàrà wà bá ní ìwọ̀n ní gbẹ̀sẹ̀ lọ́jọ́ kò akẹrẹ bí ní nìmọ̀ alẹ́kà online ojú internet ẹni nìmọ̀ alẹ́kùn máa tẹ́ ibà èyí sùrọ̀tì ibrahim èyí ibrahim aya ẹ̀kẹta fún wọn máa arúgbó náà na tó ní ilá bẹ́ẹ̀ sáà ní kọ́wọ́ ọmọ ma ẹ alẹ́mà tẹ́ nínú kò ìnìgidẹ́ kò máa tẹ́ ibá tákò máa fi átikù nkọ ojíun gbà ọkọ nánanánanánà báyìí ni a máa sí ni yíò záyà gidẹ́ kò máa dùn bèrè ijú kàtí kò ráyà ní tíọ́ tákàdá ọ̀rọ̀ yìí mí jẹ báyìí ni olùtàfi wọ́jàkà kó olùtàfi òdúbuwá òdúnìyà ibá yìí kì í rí mí ọ̀dẹ̀ kò ráyà ní bá ẹ̀dọ́mọ̀tán iya máa lè jíjìn áyà gidẹ́ èyí sọ́rọ̀ ibrahim gidẹ́ kìí nga ma ya chini chibe ya ni ngure turuku eke na we we we Qur'an du alo ka ku pali le we ndu dana ku na gu we na ga ya ba amana amana explanation na gere amana ko tafsir tafsir sabari tafsir tafsir ba ah, ah, tafsir la qurtubi tafsir ibn kathir ad-dur al-mansur ami ah, tafsir al-jud yuyi amana ya ku tijo ko ya lawo ta ko na di tiɲɛ tɛ n'a gba ba demɔ kɛ n'a gba alo ye wa demɔ lɛŋɛ n'a sise kata ye kura ye demɔ lɛŋɛ n'a nɛdɔ mɛ jibi kura ni a ti kura ni aa ne ke sɔli ne ke kura ni sɔli mi a yɔrɔ tusi o kɔnɔ ne ma ka dɛ fɛn kura e ni biti ma ŋo yala ŋo dɔlɔ dɔlɔ ko ko wa ye ama ami kẹma kí ni yí ẹnẹ́kìtẹ́ náà búta búyá ní ẹnẹ́kìtẹ́ wọn lẹ́yìn bá yà wọ́n lù ní àyà rẹ̀ ẹnẹ́kìtẹ́ náà lémi yánà àbúkù máa kẹ́ ọlọ́mọ adé àbúrádé àyà rẹ̀ ṣọ́n tó yí internet ẹ́ẹ́ta fake islamic website fake islamic website ẹni màkà mi website náà máa gbáàjọ ẹ nánà nánà nánà nánà àmọ́ ọ̀la ẹ̀mí kò máa dùkú yàbá dín ní àbàkà kò máa kú yóò yí internet ká gbá lẹ́

máa gba máa ṣe research máa ṣe lẹ́lẹ̀ máa lè jíjì tí ma yóò hàrí ọ̀nẹ́kà máa rọ́ àti ní maurice bukai maurice bukai ohun ìdí àbó kò máa kọ́ ànẹ̀ yá ṣì lẹ́sẹ̀rẹ̀ abánilẹ́ kó máa ní kí kó yàbá dínà àbàpà ohun lè lè jíjì ilé jíjì tabali tabali ewu máa dínà àbàpà alejuki aneke kuya bani na baba shaitana no tagada iko tagada do yiko oyi ilgawo ma baba nera de ta bani geme imudi professor ya dina baba imda ta baba ibele dan obia ne ba ide angre go go ka imda ba jale onge ma da bi ne ba ngalo na no jo onwo le ne ba ngolo obo ta me ni duki ko against against abapapa Quran ni ba so ingo autoke dele ingo kwanga mun kumaro ba so yani taki jini ko mutaka tak autoka na kare ko mada kini islam and science islam and science because amo la science science ki qur'an ka eba ami yahudu machado la leda ho ologbo ki qur'an e kai ama kama sami science ama nya okuru ole ni qur'an e ro so tako mo ya ki ko to jini defend ni lakini science ba ame mo nya na mai idan ama anya ine nyere ole chika ma ti qur'an wani ama mda le akini ola qur'an ye e wani qur'an lo ya akini bebe uma ma ko la qur'ani ma ki ne deri ma mda kare bi urida ma tare da rojo bi malga bi junne yi o hum ya'lamun ma ko be shaitan ma de junne ma يجي هذا موجود لنا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت na onu je 136 okay onu pa ko do alebi musa do e qur'an shi bilika yowe wa yo mefa ama ya bi adehun ya cha ya dilika yo mele اللهم ارحمنا بالقران واجعله إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منهما نسينا وعلمنا منهما جهلنا وارزقنا تلاوته